الحمد لله الذي أنزل القرآن قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له هدى من شاء من عباده إلى صراط السوي واشهد ان نبينا محمدا عبد الله ورسوله هدى امته بالدلاله والارشاد الى طريق الفلاح صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا عباد الله دجاج القرآن alápàlẹ ilé إليه ọlọ́run الله ẹlẹ́dàá دعوة tọ́sọ̀kalẹ̀ fún òpin àwọn anabi ìparí àwọn aránṣẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìwé ńlá ni ìwé yìí ìwé tó ní ńlá ju gbogbo ìwé tọ́lọ́wọ́n bá ti ń sọ ṣáájú rẹ̀ lọ òun náà ni ìwé tó pé sí sọ̀kalẹ̀ tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ ọlọ́run ti fi pa gbogbo àwọn ìwé tó ti sọ̀kalẹ̀ ṣáájú rẹ̀ tó ti fi parẹ́ alukur'ani yìí òun náà ni ìlànà eléyìí tí àwọn mùsùlùmí tó ṣe pé wọ́n máa tọ̀ ní gbogbo ìgbà láti ìgbà tí ọlọ́run bá ti sọ kalẹ̀ títí di ọjọ́ gbẹ̀ndàlù kìyàmà àti ní gbogbo àkókò àti ní gbogbo àyè pátá al yìí báyìí òun náà ní ìwé òfin tiwa eléyìí tá a gbọ́dọ̀ máa tẹ̀lé tá a gbọ́dọ̀ yẹsẹ̀ kúrò lórí ẹ̀ òun náà ní ìwé ìmọ̀nà eléyìí tó ṣe pé ẹni tó bá dì í mú kò ní í sọnù láéláé òun náà sì ní nǹkan adánilágara eléyìí tó ga ju gbogbo nǹkan adánilágara lọ eléyìí tó lọ́wọ́ bá wà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam adánilágara eléyìí tó máa sẹ́kù títí dídá gbẹ̀ndé alqiyama tí ó sí ẹ̀dọ́ ọlọ́wọ́ bá kan bọ́lá èèyàn ni àbí àǹjànú àbí àwọn èèyàn àti àwọn àǹjànú lápapọ̀ tí wọ́n lè rú rẹ̀ mú wa ọlọ́wọ́ bá ní. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الآن يا القرآن أبدا فقط تبي كتاب الله سقالة سيريوك الله قتل لا القرآن تبعث الله سقالة سيريوك الله قتل لا أبالي تا قتل لا قبل ومو ومو ṣe ni ọba di èlùbọ́ látàrí títóbi alukur'ani alápàlẹ́ látàrí ìbẹ̀rù àti ẹ̀wárí lọ́lọ́ èyí tó ṣe mú àpáta yìí báyìí ọlọ́ni àpèjúwe ni ó afilélẹ̀ fáwọn èèyàn bóyá wọ́n jẹ ronú ọlọ́ni lẹ́dàá ó fi hàn wá ike tẹ̀lé yìí báyìí yóò máa bẹ títí di dọ́gbìn dàlùkìyàmà nítorí alukur'an àsìkò tí ọlọ́run ọba tí ó kakó lẹ́ẹ̀. ní ìgbà tí gbẹ̀ndẹ̀ alùkìyàmọ̀ bá kú dandan ni èèyàn gbé alukurani lọ báyìí táwọn máa ka yóò sì máa rí i pé gbogbo ọ̀rọ̀ ọlọ́run tó wà nínú mọ́sáf tó ń gbé lọ́wọ́ ní parẹ́ kó nu ẹ̀ ní parẹ́ kó nu ẹ̀ tó ní dé títí tí ó fi nìkan tí ó láyé má tí máa sọ pé allahu allah ibi tí èèyàn ti rí àgbéga eléyìí tábùkù kì í káyàn lẹ́yìn rẹ̀ òun náà ní ìwé eléyìí tó ṣe pé ìyẹn máa tara rẹ̀ rí àpọ́nlé àpọ́nlé ńlá eléyìí tó ṣe pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò bí wa léèrè nípa rẹ̀ tó bá di jọ́gbẹ́ ní alqiyama ọlọ́run sọ nínú alukur'an ó ní wa innahu ladikrun laka wa liqawmika wa sawfa tus'alun ọlọ́run alukur'ani onáni asirọ́tò mustaqim ojú ọ̀nà ètò làgàrà eléyìí tó jẹ́ ara yẹn lórí gbogbo mùsùlùmí kọjá pé wọ́n ń tọ̀ nínú gbàgbọ́ wọn nínú ìjọsìn wọn nínú ìhùwà wọn nínú ìbáṣepọ̀ wọn nínú káràkátà wọn nínú gbogbo nǹkan wọn ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí mùsùlùmí kó máa wá alukur'an nínú gbogbo tó bá ní ìjọsìn gbogbo ìjọsìn gbogbo ìjọsìn pátá kporongodo gbogbo ìhùwàsí pátá kporongodo gbogbo ìgbàgbọ́ pátá kporongodo inú alukur'an inú àlọ́yẹ ká máa wá ìmọ̀nà wa lọ nítorí pé lọ́sọ alukur'an kárẹ̀ kó lè bá a jẹ́ sábàbí tọ́lá wọn bó fi la àwọn èèyàn kúrò nínú sojú tọ́lá wọn bó fi yọ àwọn èèyàn kúrò nínú ṣìnà tọ́lá wọn fi yọ àwọn èèyàn kúrò nínú fífọ́jú. dájọ́ alukur'an yìí ọlọ́wọ́n bá a máa fi fi àwọn èèyàn mánà wọ́n máa ń fi alukóraani fífi àwọn èèyàn mánà lọ sí ojú ọ̀nà eléyìí tó dúró dọ́gba ọlọ́run sọ ní suratul Isra wọ́n ní inna hadha alukóraana yahdi lillati hiya aqwam ọlọ́run ní dájúdájú alukóraani jaari ama fi ni mánà lọ sí ojú ọ̀nà tó dọ́gba jù kìí pé yóò mú àwọn mánà lọ sí ojú ọ̀nà tó dọ́gba lásán yóò mú àwọn mánà lọ sí ojú ọ̀nà tó dọ́gba jù ètò àárí tó fi ajẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí lónìí tọ́lá ẹlẹ́dàá wa tó ti pààrọ̀ náà ló fún alukur'ani àrí alukur'ani agbójúkúrò níbi tó wà àrí alukur'ani pípalà pátì à ń gbọ́ràn rẹ̀ àtẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ sọ fún wa nínú alukur'ani eléyìí tó ṣe é pé èèyàn tẹ́tẹ́rẹ́ báyìí làwọn ẹni tí ń gbọ́ èèyàn kínkín báyìí nínú apátẹ́rẹ́ náà lẹni tí ń tẹ̀lé ti ń gbọ́ wala hawla wala quwwata illa alukurani tẹ̀lé yìí báyìí ìwé kan ni ó yàtọ̀ sí gbogbo òwe ìwé kan ni tó ṣe pé láti ìbẹ̀rẹ̀ dópin rẹ̀ kò sí ọ̀rọ̀ kan nínú rẹ̀ eléyìí tó ṣe pé ó lè bí iyèméjì fún èèyàn tàbí ṣùgbọ́n àti olójú tàbí tàbí bí tí wulẹ̀ ó kéré ma gbogbo táwọn ń bẹ̀ òdodo ni torí pé àti ọ̀dọ̀ náà wà bó òdodo iná ló ti wá ọlọ́ni dáhùn kìlá abúlé àrò ìbọ̀sí ó dẹ̀ lẹ́nu mọ́tàkì alukurani ni yẹ tí ọba yí ọ kò sí tàbítàbí nínú rẹ̀ àfihàn lọ́jẹ́ fún àwọn olùpáyọ̀ ọlọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa ìwọ làbí tàbí ń bájà tàbí ṣùgbọ́n jẹ́ ọgbádùn ìṣojú pọ̀ nínú gbọ́yà rẹ̀ òòrè rárá ìṣe afọ́jú lọ́n bá nítorí pé kúránì ń tẹ́lẹ̀ ọ̀ka àwọn ní iyèméjì ń tọ́ ọ̀làmù kò sí iyèméjì kan nínú alukur'an torí ẹ̀ ka ṣe jẹ́ pé àwọn ẹni tí bá fẹ́ eléyìí ti ṣe ayé ẹlẹ́ẹ̀kejì nínú suratul Baqara ti ṣe ọgbọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú Al-Qur'an ọ̀nìkan nínú ẹlẹ́lómi ká nínú Al-Qur'an tó fi mùsùlùmí. dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin. eléyìí ni tíra náà kò sí méjì nínú ẹ̀ tàbí tàbí kò sí nínú ẹ̀ ọ̀rọ̀ kò sí nínú rẹ̀ tó ṣe pé àlè máa òkú sí ọ̀rọ̀ ọlọ́sìn àbí ètò ọlọ́ tó tọ́ sí lélẹ́yìí àbí ètò ọ̀tọ́ tó sì lè jẹ́ bẹ́ẹ̀ kò sínú alukur'an. yàtọ̀ sáwọn òwe mi táwọn èèyàn ń kó ká irọ́ lásán irọ́ burúkú tó ṣe pé wọ́n sọ pé tó o kàtà yọ bí tá a ka ọ̀tẹ̀ àníkẹ́ sí orí báyìí ṣẹ̀ báyìí ìwọ sórí mi kò ṣẹ̀ṣẹ̀ bòmí kó o lábùkù tí ọkàn orí náà ni wọn náà sí. ese náà ni wọ́n náà sí ṣùgbọ́n ti yàtọ̀ sí ìtàn kò ni tí ń purọ́ fún yín látara àwẹ̀ nǹkan orí tí wọ́n lọ sí òun kọ́má pé nǹkan kan bẹ́ẹ̀ tí ó jẹ́ gbogbo adáàrú máa lójú bí ẹsẹ̀ tẹ́lọ̀ ibi tó bá ibi tó bá sí bẹ́ẹ̀ tọ́lá lọ́lùmẹ̀sìn islam tó sọ pé ẹ má ka súra kan súra kan ni ẹ kà ẹ má ka àyà kan àyà kan ni ẹ kà kò sí kò sí dájú pé wọ́n bìrù olúwa rẹ̀ torí pé lè tẹ̀rọ ọlọ́run ọba ni ọlọ́run ọba wa oná lọ́wọ́ rẹ̀ jódodo jù kò sí nínú ọ̀rọ̀ ẹ̀dá ọlọ́run ẹni tó rọ̀ lè jó òdodo jù ọ̀rọ̀ ọlọ́run ọba lọ lórí kìtàbù lọ́wọ́ ìbẹ̀kì tí wọ́n alukurani ó sì jẹ́ afinimánà ọjà afinimánà afúnni o ròdùnú fáwọn olùgbàgbọ́ òdodo ọlọ́ni hudan wàhùn ṣọ́ lil mu'minin afúnni ni afinimánà ni ṣùgbọ́n fáwọn mọ́mìnì nítorí pé àwọn mọ́mìnì àwọn náà ọmọ nítorí pé àwọn ẹni tó lọ wọ́n tẹ̀lé kí wọ́n pàtì wọ́n pàtì kí wọ́n dúró ti níbẹ̀. àwọn eléyìí lan Kùránì jẹ́ ìmọ̀nà fún ẹni wọ́n ṣe ń tẹ̀lé àṣẹ ọlọ́run wà bó sọ̀rọ̀ ìró ìdùnnú bẹ fún wa nítorí pé tẹ̀lé tọ́lọ̀ wọ́n tẹ̀lé ń tẹ́lẹ̀ Kùránì wí. Kùránì yìí báyìí ọlọ́run ẹlẹ́dàá wa ó fi hàn wá kí àlàyé yéké ni fáwọn èèyàn afinimandani olùkìlọ̀ fúnni fáwọn ẹni tí ń pààyàn mùsùlùmí kan ò sí tó ṣe é yàá máa pe tí ọgbà tí alukur'an kò wọ́n rẹ gbọ́ wọ́n máa bá sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ràn tó wà ní alukur'an yóò lè wọ́n ní lò wọ́n máa pa alukur'an kìlọ̀ fún yóò pẹ̀ sọ̀rọ̀ oríṣi mi àfi tí ìbá ṣe mùsùlùmí ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ sọ pé wọ́n fẹ́ gbọ́ kí ló ń ṣe ọ́ ọlọ́ni hàdà bayanun linnas wa hudan wa maw'idatun lil muttaqin eléyìí ni àlàyé báwọn èèyàn lápapọ̀ àwọn àti káfìrí àti mùsùlùmí tí máa ń gbọ́ kó jẹ́ yíyọ alukur'an àlàyé ni fáwọn èèyàn lápapọ̀ nítorí pé gbogbo yín pátá lọ́lọ́run ọba pèpè kẹjẹ mùsùlùmí ẹ̀ta wọn pẹ́ làwọn ẹni tọ́gbọ́tọ́gbà bẹ́ẹ̀ náà lọ́mọ àlùjẹ́nà làwọn ọmọ ọmọ níwọ̀nba lẹ́gbẹ̀ẹ́ ogunlọ́gọ̀ ọlọ́gbàlúgbù nǹkan ọmọ aná kọ́lọ̀ ń dákun kọ́mọ́ sí wa lọ́mọ aná torí ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ọ̀nà ìnáà eléyìí ni àlàyé fáwọn èèyàn lọ́pọ̀ ọpọlọ ẹni tí ọba gbọ́ fún gbogbo èèyàn lápapọ̀ alukurani nìyẹn o olóńgbà wa sọ̀rọ̀ alukurani ọ̀dà alárúbáwá bá sọ̀rọ̀ àbí áfíríkà bá sọ̀rọ̀ àbí bá sọ̀rọ̀ àbí bá sọ̀rọ̀ àbí bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ gbogbo èèyàn ìbá sèèyàn tó ẹranko. àyàdá lè eléyìí ni àlàyé fáwọn èèyàn lápapọ̀ òhùdẹ̀ni wa maw'izatan lil muttaqin àlàyé ní fáwọn èèyàn lápapọ̀ ṣùgbọ́n afinimànà ló tún á jẹ́ akìlọ̀ fúnni lọ́jẹ́ fáwọn ẹni tí máa ń payọ̀ lọ ẹni tí ń payọ̀ lọ ìmànà lọ́jẹ́ fáwọn yàtọ̀ sí àlàyé ẹni tí máa ń payọ̀ lọ ìkìlọ̀ lọ́jẹ́ fún yàtọ̀ sí àlàyé Allahu akbar ìyẹn ẹni tí ń payọ̀ lọ àǹfààní mẹ́ta ń bẹ fún wa nínú àyà yìí látara alukur'an ipe alukur'an ọjà aláyé fún wa alukur'an ọjà afinimọ̀nà fún wa alukur'an ọjà akìlọ̀ fúnni fún wa. ṣùgbọ́n gbogbo èèyàn lápapọ̀ tolórí tẹlẹ́nu wa àlàyé alukur'an jẹ́ fún wa hada bayanun linnas eléyìí ni àlàyé fáwọn èèyàn lápapọ̀. ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa ó tó fi hàn wá ipe alukur'an yìí ọ̀rọ̀ bọ̀ sàdédé sọ̀kalẹ̀ o nítorí nǹkan mi nítorí kọ́lọ́ kó lè bá a lò ń sábàbí káfí fa àwọn èèyàn yọ kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ kúrò nínú ìgbàgbọ́ lọ sínú ìgbàgbọ́ kúrò nínú ọba ṣíṣe lọ sínú ṣíṣe ọlọ́run ọba lọ́kàn ṣoṣo kúrò nínú òfin kèfèrí lọ sí ṣíṣe al ẹ wá rí ẹ bá wo al-Qur'an nínú Ibrahim nínú ayé alákọ̀ọ́kọ́ ọlọ́ni kìtàbùn. أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد ترى إليهم تعالى وبسقل في النبي محمد صلى الله عليه وآله وسلم nítorí كل بعض فاوين يا fa كلو èèyàn yọ kúrò nínú àwọn òkùnkùn lọ lọ sí ojú ọ̀nà ọlọ́run ọba tó ga tí nǹkan kan ọ̀gá tó ojú ọ̀nà ọlọ́run ọba ẹ̀yìn tá a máa yìn lórí gbogbo yóò wù tá wa. alukur'ani nìyẹn ọlọ́run sọ̀kalẹ̀ kó lè bá àjẹ́ sábàbí tí wọ́n fi fà wọ́n yọ kúrò nínú òkùnkùn òkùnkùn àìmọ̀kan lọ sínú ìmọ̀lẹ́ẹ̀mà kúrò nínú òkùnkùn sẹ́fọ́sọ́nà lọ sínú ìmọ̀lẹ́ sísọ ọlọ́run ọba lọ́kan ṣoṣo nínú ìjọsìn kúrò nínú òkùnkùn ṣíṣe kèfèrí sọ́lọ̀ lọ sínú ìmọ́lẹ̀ níní ìmánì sọ́lọ̀ kúrò nínú òkùnkùn àbòsí lọ sínú ìmọ́lẹ̀ ṣíṣe dọ́gba kúrò nínú òkùnkùn mímá dẹ́ṣẹ̀ lọ sínú ìmọ́lẹ̀ dídúró dọ́gba allahu akbar àwọn náà ni àwọn bá wa pẹ̀lú kájí àwọn èèyàn alukur'an àwọn èèyàn fún alukur'an wá jẹ́ ká wọ́wọ́. àwọn tọ́lọ̀ ń sànù pẹ̀lú kóso wa láwọn èèyàn tó ń fún lálùkùránì wa làwọn akọ́sọ́ àlùkùránì yìí báyìí ti kúrò nínú àwọn òkùnkùn wáyé àti bọ́dé náà málẹ̀ àbá ti kágídé hárí ìfẹ́ ẹnu tinú mi ni màá ṣe sórí rẹ̀ náà kọ́ lọ́pọ̀lọpọ̀ wá wá dòní tó sọ yìí pé à ń gbọ́n tálùkùránì ń bá wa sọ àwọn náà sì ṣùgbọ́n wọ́n kù sí wa lọ́wọ́ pé báwo láti ṣe bọ́ lọ́wọ́ agírí àti ìfẹ́ ẹnu eléyìí tí ń bá wa jà tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa yóò fọlá fún nítorí bá àwọn bàbá òun lórí ẹ̀ àti báwo ni wọ́n ṣe ń ṣe láwùjọ ibi tó wà lórí kó wọ́n tẹ̀lé tọ́lọ̀ a'udhu billahi minash shaitani rajim alukur'ani kò yí padà alukur'ani yẹn bó ti ṣe wà náà lọ́wọ́ alátijọ́ tọ́lọ̀ ti sùkalẹ̀ ohun gangan náà làwọn ẹni ìṣáájú gbọ́ táwọn fi mànà débi tí wọ́n mànà dé é ṣe wá kí ló dé tó fi wá jẹ́ pé àwọn ti wá ìpàkọ́lá kọsí alukùránì aṣọ alukùránì sẹ́yìn àwọn ò tara rẹ̀ mànà ọ̀gọ̀ọ̀rọ̀ nínú àwọn ẹtí ń pera wọn mùsùlùmí wọ́n ti kúrò nínú rẹ̀ sí pẹ́ nítorí pé nínú òkùnkùn ṣẹbọ sọ́lọ̀ làwọn sì tún wá dì sí tòbọ̀pọ̀lọpọ̀ náà lọ́wọ́ tí ń jẹ́ ó kọ Islam tó na máa wá mọ́sálásí lẹ́ẹ̀kan láàrin ṣùgbọ́n tó sì jẹ́ pé bàbá ló ṣàgídí ni bàbá ló ṣàgídí ni ọ̀pọ̀lọpọ̀ nínú wa olóòlẹ́ jẹ́ ọ̀sẹ̀bọ lójú méjèèjì ọ̀sẹ̀bọ gidigidi alukurani ti ń bẹ nílé rẹ̀ tọ́nà sọ̀rọ̀ yóò sọ pé alukurani lòun máa fi bọ́tà ájà lọ́nà wo ìwọ́n tó ń pọ̀ ń gbẹ́bọ ìwọ́n tó ń sóòtà ìwọ́n tó ń pèrún ìwọ́n tó ń pa àwọn ọlọ́mọlẹ̀ ìwọ́n tó ti pa àwọn aláàlá lẹ́yìn aláàlọ́ ń bọ́ níbo tí wàá jẹ́ mùsùlùmí sọ kùránì wúlò fún ọ kò wúlò rárá kò wúlò rárá kò wúlò fún ọ rárá tọ́lá ọ̀daràn ni wọ ọ̀daràn burúkú ni ọ ọkọ̀ ọ̀fẹ́ lẹ́ra rẹ márùn ẹni tá a fún lálùkùránì ni ó kì í sára rárá bídí wùlé kéré mà. akramakumullah náà máa ni tí ọlọ́run sọ pé ábàlùkọ́ á nì yọwọ́ kúrò nínú òkùnkùn lọ sínú màlẹ́nu ẹni tá ń kó pìdánì ó tún sọ alukurani di nítorí sọ ìyàwó wọn ní bàbá oríkì bàbá ni alukurani kò yí alukurani kò yí kó yí lọ́wọ́ ó yí lọ́wọ́ nítorí pé ìyàwó ló ń fọ alukurani ṣe tó wá gbé lágbádá àti tàmẹ́dù àwọn bá ní wọ́n jalè yí alukurani kò yí tí bá gbà wọn alukurani kò yí ìtumọ̀ sẹ́ẹ̀tù máa kọ́lọ̀ wọn aṣọ àlùkùránì kalẹ̀ kọ́lọ̀ wọn fi yọ ayín kúrò ní lọ sínú ọ̀málẹ́nu iṣẹ́ orí ibú tọ́lọ̀ nígbà máa ti sẹ́nu. ẹ ẹ wọ ibú wọn hàn àlùkùránì láti ìparí wá síbẹ̀ nítorí nkọ̀dí. torí báwọn ti bàtà ká máa lọ ọ̀rọ̀ tí ló ń kó lè ìwọ rí bú tẹ́sí wọ jahannama ọlọ́run iná lọ́pọ̀lọpọ̀ ra gbálẹ̀ bọ́ọ̀lù àkùránì tí wọ́n jẹ́ afinimọ̀nà fún wọn ọ̀daràn wọn ọ̀daràn tó mọ́ àkùránì tó ń wà lórí tẹ́sí máa gbé ní ikú omi òkùnkùn lọ sínú ìmọ̀lẹ́nu. ọmọ wọn tó ní mùsùlùmí ni ọ wọn á pè ọ́n kèfèrí òun bínú wípé wọ́n tẹ́lẹ̀ pè ọ́n kèfèrí nígbà wọn ti wá jẹ́ mùsùlùmí bọ́ọ̀lù jẹ́ mùsùlùmí ọ̀tọ́ náà sọ ọ̀nkọ́ ọ̀nkọ́ níkọ́ ní nkọ̀dí lọ́nà tí òfin ní nítumọ̀ tó fi ṣẹ́dẹ́dẹ́ pẹ̀lú tí ṣètọ́n ìbílíìs tó fi mọ́. ẹbẹ́ wọn náà rí ọ̀pọ̀ ẹ̀máyé nínú ṣe ikpe àkùránì ẹ wọn ò fẹ́ máa ti sọ wọn ò fẹ́ máa ti ń tọ́ka sí nǹkan tẹ́ kárí wọn tí wọ́n ti torí rẹ̀ gbé àkùránì òun náà ní kí bàbá olówó kan kó ní kó wọ́n bò pẹ̀tọ̀ sódì ń di lẹ́ńfẹ́ ni àbí mélòó lẹ́ńfẹ́ nítorí pé wọ́n ṣòwò rẹ̀ ṣe ń tànàbí náà falkurani sẹ́nu ntànàbí falkurani sẹ́nu lójú ayé rẹ̀ àbí káfà ìpàdé dàgbò gbé àgbò wà ṣe tọ́lọ́ ti torí rẹ̀ sọ́kalẹ̀ nu àmọ́ wọn hàn ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ti di pákó lórí pé wọ́n hàn ìdí di pákó lórí ìdíjókòó pá ṣe tọ́lọ́ ní ká gbogbo àwọn ìlànà gbogbo àwọn àmàlà gbogbo àwọn òye táwọn ọba kọ nínú alukur'an nínú ọba tọrọ débẹ̀ wọn làwọn alárúbá lọlọrun bá wí ọlọsìn rà àwọn orí àwọn yorùbá kìí sàwọn alukur'an yẹn bá wí ok ẹ̀yin kan mọ alukur'an fún kẹ́ máa fi wóúnjẹ ni ẹ máa fún kẹ́ máa fi sàṣàṣì ni ẹ máa fún kẹ́ máa kẹ́ máa fi pidán ni báwo lẹ ṣe wá jẹ́ mùsùlùmí báwo lẹ̀yin ṣe jẹ́ mùsùlùmí nítorí wọn sọ kúránì kalẹ̀ nítorí ẹ̀ èèyàn mélòó ló ń tẹ̀lé má ẹni tí wọn ń tẹ̀lé wọn lọ gba wèrè mẹ́sìn nígbà tó jẹ́ pé ọlọ́bẹ̀ yọ̀ làwọn wọn ò fi nǹkan kẹta wọn islam wọn lọ́ọ̀dì islam tó wọn fi rán nàbì muhammed sallallahu alaihi wa sallam ọ̀pọ̀lọpọ̀ sí lórí ẹ̀ ìrọ̀wọ́ lásán ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́rẹ́ ní ìdànù nínú ọ̀pọ̀lọpọ̀ bá ká ọlọ́run sọ alukurani kalẹ̀ ọlọ́run sọ kalẹ̀ fún صلى الله عليه وآله وسلم لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم kó lè bá a fi máa yọ àwọn èèyàn kó nínú àwọn òkùnkùn wá sínú ìmọ́lẹ̀ pẹ̀lú yọ̀ǹdolú ẹlẹ́dàá wọn. ẹ̀rí alukur'an yìí báyìí tíra kani eléyìí tó ṣe é pé ọlọ́run ẹlẹ́dàá wa ṣe àlàyé rẹ̀ ní àlàyé yéké fún wa ọlọ́run ṣe ní ọ̀rùn fẹ́ni tó bá fẹ́ kà láti kà ó sẹ́ni rọrùn fẹ́ni tó bá fẹ́ mà túmọ̀ rẹ̀ láti mà túmọ̀ rẹ̀ ó tún sẹ́ni rọrùn fẹ́ni tó bá fẹ́ ronú nípa túmọ̀ rẹ̀ kó ronú nípa rẹ̀ walaqad yassarna al-Qur'ana lidh-dhikri fahal min muddakir ọlọ́run láti ṣe ìdẹ̀kùn láti ṣe ìdẹ̀kùn fún yín lára alukur'ani ipe ẹ máa ṣe ìrántí látara rẹ̀ á ṣe ìdẹ̀kùn àti ìrántí látara alukur'ani talẹni tó talẹni náà nínú yín tó fẹ́ rántí ta ló fẹ́ rántí nù yín ẹni tí ó rántí ni ò sí ṣùgbọ́n lọ́n ti sàlùkùránì rọrùn àwa là ń sá fún alùkùránì rọrùn ọlọ́run ẹ̀dá ó sọ fún wa nínú alùkùránì ó ní walaqad ji'nahum bikitabin fassalnahu ala ilmin hudan wa rahmatan liqawmin yu'minun ọlọ́ni àti mútírà kan wá báyìí o amútírà kan wá báyìí ẹ̀yin mùsùlùmí ọ̀nà làlùkùrọ̀án fassalnahu ala ilm àti àlàyé rẹ̀ yékéyéké pẹ̀lú ìmà hudan wa rahmatan liqawmin yu'minun ó sì jẹ́ afinimana ìkẹ́ báwọn ẹni tó bá gbọ́ ni wọ́n bá gbọ́ àwọn orí pọ̀ nínú àlùkùrọ̀án. ṣùgbọ́n ta ni ó rí ní ọlọ́run fún wa ọ ẹ rí i pé kan àwọn tí máa ń pààyàn lọ ibi kan àwọn tó bá gbọ́ lọ́n gbọ́ kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́dà kó ṣe wá lọ́kàn nínú wọn. ọlọ́run ẹlẹ́dàá wọn ó tún fi hàn wá èèyàn lè máa gbélé ayé káàrí ma ṣe àárẹ̀ ṣèyàn nínú ẹ̀mí àárẹ̀ ṣèyàn ara àti àárẹ̀ àti etí máa ṣèyàn nínú ọkàn àti etí máa ṣèyàn nínú ara. ọlọ́run ló ń ṣe alukur'ani ní wòsàn fún wọ́n ṣe alukur'ani ní wòsàn fún lẹ́yìn náà bàbá wa ro ayé alábàá muhammed sallallahu alayhi wa alihi wa sallam ọsítì wò lọ́wọ́ àwọn atalẹ́ni náà ti ń tọ́jú aláàrẹ̀ ṣé àárẹ̀ ọmọ sàwọn èèyàn náà ni sóríṣiríṣi àwọn àpọ́njú táwọn náà ń bá pàdé lónìí látàrí àárẹ̀ ń ṣe mí kìnnìkan ń ṣe mí àmúdi ń bá mi jà ṣé kò máa sàwọn náà ni sàlùkùrọ̀ àná náà ni. a n'inu nínú súnà anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi wa ó máa ń ṣàdúrà sáré ti máa ń ṣe ó ma máa ń tu yóò tu látẹ̀gùn fi tọ́ síbi tí ń dà láàmú ọlọ́run àti máa eléyìí jẹ́kọ̀ tí anabi sallallahu alayhi wa sallam fi kọ́ wa anabi sallallahu alayhi wa sallam tún fi wa nínú alukur'an sórí ààrẹ tí bá ń se yín ọlọ́run bó mú kú ọ. ọ̀kan nínú àwọn sàhábà ó tẹ̀ ń sáré anábì sallallahu alaihi wasallam wọn á yọ àyọkà nínú alukur'an ó ké sínú omi anábì wa dà sí lára sì dìde garando bí ìgbà tí kankan gbogbo eléyìí wọn bẹ nínú àwọn nǹkan tí a lè lo alukur'an fún قل وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين أو أن صاك لني القرآن إن تجي وسام أتيك فأنا ولقبو دودو ìwòsàn bẹ́ẹ̀ nínú alukur'an ìkẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n fáwọn olùgbàgbọ́ òdodo. bákan náà ọlọ́run ẹlẹ́dàá wa ó fi hàn wá ike alukur'an yìí ló máa ń sọ́ọ̀gùn àwọn àárẹ̀ ọkàn. àwọn arẹ̀ ń bẹ lọ́kàn tó pé kò sọ́sibítù a lè lọ láyé yìí lè rógùn rẹ̀ bí ká pé ìwà àgàbàgebè ń dàyàn láàmú mùnáfìkì léèyàn alábòsí léèyàn oúnjẹ léèyàn á máa pẹ̀gàn ìlara ń dàyàn láàmú òfófó tẹ ń gbádùn ìlẹ̀yàn ó sì wa lọ fáwọn sọ pé akínú ń tí ń dà mí láàmú ni pé ẹ̀gán ni mo tẹ̀ wá gbogbo ohun tí mo lè ṣe sí láyé rí ẹ̀ràn lọ abẹ́rẹ́ wọn ò gùn fún ọ ṣé chloroquine ni àbí ni bá pín èrò wọn ò gùn fún ọ tí ó sọ̀gùn ẹ̀gàn kò sí oògùn owó ọba fún ọ tí ó sọ̀gùn lára eléyìí tó gbà yí ẹ̀dẹ́ kò sí wọ́n lẹ́yìn olùsọ̀tì tẹ̀sán ní ọ alágbàbà ń tẹ̀sán ní ọ. mọ̀nàfíkì ni ọ́ kò sábẹ́rẹ́ náà láàyè kò sì sí tábìlẹ̀tì ẹ̀ alukur'an nìkan wọn ló tọ́jú àwọn bẹ nínú ọkàn kọ́lọ̀ wọn dákun wa wo àwọn arịa ọkàn wa kó wò wá sàn kọ́ gbà wá lọ́wọ́ rẹ̀ lágbàtà kọ́ mẹ́jọ ọba tiwa jẹ́ wa jẹ́ mọ́wọ́ ẹ̀yẹ́dọ́tọ́ bíkọ́m fi sódò ọlọ́ni ìkìlọ̀ ti dé wá báyìí látọ̀dọ̀ olú ẹlẹ́dàá yín ìwọ sàn fún gbogbo àárẹ̀ tí máa bẹnu gbáyà alukur'an ó ní ìwòsàn fún gbogbo àárẹ̀ tí ń bẹnu gbáyà torí ẹ̀ ló ti jẹ́ pín níìsì kápẹ́ nìkan nínú ìwòsàn tí alukur'an tún jẹ kápẹ́ nìkan níìsìn àǹjànú ń bàjà àǹjànú wọlé sí la àǹjànú wa sọ jẹ ẹni tó ṣe pé orí rẹ̀ dàrú táà ń pè ní asínwín kàn ó làákàyè òṣìṣẹ́ déédéé má gbogbo nǹkan dàrú fún ẹ dákun kí lẹ fẹ́ fi sògùn rẹ̀ tó bá gbẹ́rù wọn lọ sọ́sìpìtì ẹnì kan tó yọ sọ́sìpìtì máa mójútó òun náà ní pé kò sùn ẹjẹ́ afúnlábẹ́rẹ́ oorun tó bá ti sùn kọ́ ara rẹ̀ ó balẹ̀ tẹ́lẹ̀ náà wèrè kìí ṣe wèrè lójú oorun ó dìgbà tó bá tún yájú sòtáwọn bá ti wá gun lábẹ́rẹ́ ẹnì kan fẹ́ ṣe gun lábẹ́rẹ́ wọ́n tún dé sẹ́sẹ̀kẹ́ ńgbà mìí wọ́n dé lọ́wọ́ wọ́n dé lẹ́sẹ̀ torí tó bá lọ sí lójijì kọ́mẹ́jẹ pé ń ta wíwù yóò tún dé sí lójijì torí ẹ̀ nígbà ti sun àwọn ọmọ àwọn pé ti ń kúrò lára rẹ̀ díẹ̀díẹ̀ yọ gbọ́ ògùn ògùn táwọn máa ń fún lè ṣiṣẹ́ nígbà tí abẹ́rẹ́ oorun bá ṣiṣẹ́ tán tí onítàn bá ti dé wọ́n tún rí ti padà síbi tó wà tẹ́lẹ̀ o kò sí ní tó lè wò sàn àyàfi ni tọ́ba fi ṣe àdúrà fẹ́ni tí nǹkan bá ń ọlọ àǹjọ́ni tí wọ́n bẹ lára rẹ̀ tí wọ́n bá tú alukurani débi kan onórí pa ara ní o ara ní o ẹfẹ bá tó ń jẹ ni kí ló dé kí ni dà ní láàmú lárí ẹfọ ńlẹ ẹfọ ń bẹ ń sọ̀rọ̀ yọmọ agbórí ahọ́n ìyá yín yẹn sọ̀rọ̀ ó lè lóun jẹ́ báyìí ṣé mùsùlùmí ni wàá fi káfìrì kí lẹ́yìn tó ń láàmú sí ọ gbọ́dọ̀ dáhùn ṣé wàá mọ̀ para mùsùlùmí lọ wọ yín ni o sì gbọ́dọ̀ ní mùsùlùmí lára tó bá ní mùsùlùmí lọ náà ní mùsùlùmí yẹ kó ní mùsùlùmí lára tó bá ní káfìrì lòun kí lọ wá dára mùsùlùmí ọgbọ́dọ̀ jáde ọgbọ́dọ̀ jáde ẹ ó lè sọ pé nìjáde kò burú ẹni tí ó kú pàdé ẹni tí ó pa lónìí ẹ máa kí alukóra yẹn lọ ó lè jẹ́ suratul fatiha náà lẹ́ńkè ó lè jẹ́ ayatul kursi lẹ́ńkè ó lè jẹ́ amana rasulu lẹ́ńkè ó sì lè jẹ́ ah, qul huwallahu ahad qul a'udhu birabbil falaq qul a'udhu birabbin nas àbí ayatul kursi àtàwọn ayé àyẹ̀kù lẹ́ńkè àfà yóò máa kígbe ni ẹ̀yin wàá sọ fún káfíkọ́ jáde àfikò jáde. o le ní ká ṣe ń jẹ́jẹ́ ẹni báyìí lọ́rùn sí òsì ńtọ́kàn àpẹẹlẹ ńtọ́rọ̀ sí alọ́ torí pé àlùjáde máa ń parọ́ wọ́n máa ń parọ́ ó lè sọ pé nìkan lọ́rùn sí kó má jẹ́ pé nìkan lọ́rùn sí ó sì lè náà sí àwọn máa àwọn èèyàn rú náà torí di eléyìí ṣé bá máa kà fi bá tó fi jáde ìwé kà fi jáde abẹ́rẹ́ kálíjà ló fi jáde kó sí. alukurani ẹlẹ́ẹ̀lẹ́ ká débi tí ó rí pé káyé òun rí mímí má ẹ jẹ́ kó wọn jáde ó lè sọ pé wọn jáde gbẹ̀yìn ju rẹ̀ ọ̀ gbọ́dọ̀ jáde gbẹ̀yìn ju ẹ̀ kó lọ́ọ́ gba wọn lé nípa gba jáde tọ́ba ti bẹ́ẹ̀ wá gbà ọ̀la pé wọn náà di alukurani mu ni agbára wo lọ́ọ́ bá wá ní láti bá nìjànú jà tí ì bá ṣe pé wọn náà bá dúró tọ́lọ̀ ara wo sani ẹ̀ nínú hadith abu sa'id al-khudri radiyallahu anhu ọlọ́wà lórí ìrìn àjò àwọn afẹ́sọ̀ kàrí sábàbí kan wọ́kọ̀ láti gbà wá lálejò làbá wábì kan làbá lọ fa pamọ́ sí ní ìgbà tó di òru gànjọ́ làbá gbọ́ igbe wọn níta nínú yín lọ́mọ ń ta lè ṣe sí i nítorí pé àkekèé ọ̀sán baálé àbá sẹ́sì mọ̀ pé wọ́n gba àwọn náà lálejò kákàrí ibi tá a forí pamọ́ tí lè mọ wọn láwọn àwọn ọ̀gbà. sọ sẹ́wọ̀n pé ìlú lẹ́yìn ni lẹ́ẹ̀fi gba àwọn àlejò ń lò yín àwọn sì lọ sùn síbi kan tí wọ́n ti ráyè wọ́n wá ké báwọn kékeré mọ̀tá lè ṣe sí ọ̀yẹ́ kí bàbá ó kú báyìí àwọn àbá ni amọ̀tá ṣèṣe ṣùgbọ́n ìsanwó ẹ̀ kòbóró sàhábẹ́ yìí wá ké suratul Fatiha sẹ́ni tí àkẹ́kẹ́ san bàbá yìí dìde garando níbi ìgbà tí nǹkan kan ò ṣe rí wọ́n wá kó ọ̀pọ̀lọpọ̀ àgùntàn wọn kó fún wa bẹ́ẹ̀ tẹ dọ́dọ̀ anábìá muhammed sallallahu alayhi wa sallam anábìá wọn kọ ìpè fáàtì ọlọ́run máa fi lánìí bẹ́ẹ̀. ẹ bá ń kópin tèmi nínú àgùntàn tán fún yín sallallahu alayhi wa alayhi wa sallam. torí ẹ ọlọ́run a máa fi alukur'an a máa fi ràn yàn lọ́wọ́ ọjọ́ ìwòsàn fún tí n bá ń sèyàn. ọlọ́run ẹ̀rọ dára ó fi hàn wá igi alukurani ọkọjá wọ́tá yìí fi mú ọ ọkọjá jábútẹ́ tẹ́ fi mú ọ torí pé tó bá yẹ pé orí òkè ńlá orí ọ̀páta tọ́jú àpò òkúta lọ́nà bá sọ alukurani kalẹ̀ sí ni gbogbo ẹ̀ ọba wó wómúwómú tó kùlù bọ́. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون ọlọ́run tí a bá lọ sọ alukurani kalẹ̀ ni sórí àpáta tọ́já kó òkúta ọba rí tí àpáta akókúta yẹn tí ọba wó wọ́múwọ́mú tí ó di èlùbọ́ ọlọ́run ní àpèjúwe la fi lélẹ̀ fẹ́ yẹ̀yẹ̀ yìí o pẹ́yẹ́ jẹ́ ronú síbẹ̀ yẹn wọ́n fún alukurani tọkàn tí tọkàn tí tún wá lé burúkú ọkàn yìí tún lé burúkú kàkà dáadáa kẹ́ tẹ̀lé líle lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ le kàkà kọ́rọ̀ kẹ́ líle lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ le kàkà sí ní sí líle lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ le pata ṣé ẹ̀yin lẹ́ lé jù ní àbá pata àpáta ó sì wo womuwomu tó wá la iná ló jẹ́ pé ọmọ bíi tóun ti kókúrú ọmọ bíi tóun ti lákàtì sí àkùránì alápọ̀nlé oníkálukú kó mójútó ra rẹ̀ torí pé ọjọ́ òní táwọn wà nù rẹ̀ yìí ọjọ́ kan tó ti dínkù nínú ọjọ́ tó lọ́nkọ fún ọkọ lò láyé. àwọn kan bẹ lánàá àwọn òsì má lónìí àwọn kan bẹ láyé lóṣù tó kọjá òsì láyé má lóṣù tá a wà yìí àwọn kan bẹ láyé lọ́sẹ̀ tó kọjá òsì láyé má lọ́sẹ̀ tá a wà yìí àwọn kan bẹ láyé lánàá wọn ò sí láyé má lónìí àwọn kan bẹ láyé láàárọ̀ ni ọlọ́run ti mú ọ kó láyé kọ́sán yóò tó pa so bẹ́ẹ̀ náà làwa náà ṣe lọ́jọ́ kan torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tó bá fẹ́ràn ara rẹ̀ tó sì fẹ́ dáadáa forí ara rẹ̀ kó tètè máa múra sọ̀rọ̀ ara rẹ̀ báwo ló ṣe tún fáìlì rẹ ṣe tí ó kún fọ́fọ́ fún àwọn dáadáa dáadáa pé ń lo gbélé ayé ṣe tí ó jẹ́ sábàbí tọ́lọ̀ ó tún fi pa àwọn àìda àwọn aburú eléyìí tó pọ̀ nínú ìwé rẹ̀ tọ́lọ̀ wọn bó fi parẹ́ tó fi jẹ́ pọ́ ọ̀rọ̀ náà lọ. ẹni tó kù ọ̀fẹ́ kú o àsìkò ló tó ẹni tó kù náà yóò kù nígbà tásìkò tiẹ̀ náà bá tó. gbogbo àwọn olóòṣè lu àwọn ìwọ̀n bá ń tọ́lọ̀ ń bá kádàrà pé kọ́sẹ́kù fún ọ dáadáa ó náà ní tá à ń sọ yìí. anábì Muhammad sallallahu alayhi wa sallam ó sọ nínú ẹgbàá ọ̀rọ̀ Bukhari tó gbé jáde nínú tírà rẹ̀ wa khayrukum man ta'allama al-Qur'ana wa 'allamahu ẹni tó lóore jù nínú yín òun náà ẹni tó bá kọ́ ìmọ̀ nípa al-Qur'an tó náà tó fi mẹ́lòmí ẹni tó lóore jù nínú wa nù yéésù pẹ́ni tó lóore jù nínú wa lẹ́ni tó lówó yéésù pẹ́ni tó lóore jù nínú wa lẹ́ni tó lọ́lá jù yéésù pẹ́ni tó lóore jù nínú wa lẹ́ni tó rí kò tó ga jù abadan gbogbo àwọn eléyàn irọ́ lásán ni irọ́ kọ́dà tí wọ́n yẹn bá yọrù wọn nípò tọ́jú pé ikú ní ọbẹ̀ wù lọ́rùn ewúrẹ́ wọn kò lóore tí ẹni tó mọ̀ nípa alukurani tó fi mẹ́lòmíì. ambasi bá sí àwọn akọ yẹn ọ̀pọ̀ nínú ọjọ́ yẹn pé wọ́n ti sọ iye ìgbà tí ó lò ń bẹ̀. tí ìgbà yẹn bá ti ń ku ọdún kan ní ìdààmú ti bá bóun wọn lẹ́sẹ̀ bá ní ìgbà tó bá kó oṣù kan tó bá kọjọ́ kan kọ́. wàhálà wàlà kú wàtá ilà bìlà

àti ń bẹ nínú ẹni tó lóore jù tá a bá jẹ́ bẹ́ẹ̀ <coughs> aburú ńlá ń bẹ o tá ń sánà rẹ̀ fúnra wa torí tí èèyàn bá jẹ́ ẹni tó lóore èèyàn jẹ́ ẹni tó burú tọrọ rẹ̀ bálùmà kọlọ̀ mọ́lẹ̀ tí wà bẹ́ẹ̀ khayrukum man ta'allama al-Qur'ana wa 'allama ẹni tó lóore jù nínú yín lẹni tó bá kọ́ nípa al ọkọ̀ màá ké dáadáa òun náà sì tún fi mẹ́lòmíì tọ́.

ẹ̀ka èyí tó bá yín lọ́rùn nínú alukur'an lọ́lọ́run <coughs> ọba ẹlẹ́dàá wá wí ǹjẹ́ ló bá tó ọba ti wá ọmọ fati àké sáwọn míì lọ́mọ àké yóò ọ̀pọ̀lọpọ̀ fi jàǹbá ṣera rẹ̀ lórí ọmọ wọn ò ní wọn sílẹ̀ kéwù níbi tó ọmọ ó ti mọ is essential. ok kéwò is education edumotion lò òun is education edubasi kò jẹ́ lò la hawla wala quwwata illa billah wọ́n máa sáré àti fọmọsí lè wé tí wọ́n ti ní kọ́ lẹ́sìn àwọn iléèwé tó ti kọ́ lẹ́sìn ìsìláàmù mọ́ọ̀lì wọn ò ní máa máa wọ́ọ̀rẹ́ nítorí pé wọn ò fẹ́ kọ́ máa wọ́n máa máa ìsìláàmù torí ẹ̀ lẹ́sẹ̀ rí tí wọ́n fọmọ ló kọ́ tó fi ní jọ́ ti mùsùlùmí jàǹbá ti kọ́kọ́ sèwọ́n náà ti já kọ́tà jàǹbá ṣèyàwó rẹ òun náà jẹ́ omi ẹ̀yin ọmọ nǹkan kan pa Qur'an ẹ tún wá fi rúùfù ẹ yín. wàlá wàlá illa billah. ẹ̀sìn wa ọ̀rọ̀ di ń tẹ́ pọ̀ǹtọ̀ jù lọ́dọ̀ wa ẹ̀sìn wa náà kàkójù àkọ́kọ́ ọmọ Qur'an ọ̀rọ̀ Rabbul alamin ọ̀rọ̀ olúwa gbogbo àgbáyé ayé àkàkúgbọ́gbọ́ mọ́ ọmọ àké sọ̀pọ̀lọpọ̀ àmọ́ tí wọ́n bá ń kọ ọ̀rọ̀ àwọn John ọ̀rọ̀ àwọn Peter ọ̀rọ̀ àwọn Matthew yóò máa dùn mọ́ wọn ni ah, ọmọ ìta ẹ̀ brilliant ó brilliant ẹ wo bó ṣe ń tu àwọn vocabularies àbí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀rọ̀ náà sì ń bẹ́ẹ̀ ọmọ ọ̀ma ké à sì ń dunnú kí táwọn àtúnfọ ọmọ sílé kí ó o ọmọ sílé kí ó dáńwúrú irọ́ lásán ẹ̀tẹ̀jẹ́ burúkú ọ̀pọ̀ láwùjọ yorùbá yìí màálímù tí àwọn kí ké sọ́dọ̀ rẹ̀ kí ni ọba kọ́ ma nítorí pé mẹ́hìnmá yọkùnrin mọ̀rọ̀ bí yọkùnrin mọ̀rọ̀ bà bẹ́ẹ̀ni tí ń kọ́ ọmọ bá ti ọmọ náà padà rí ìkàkùkà èyí ń bẹ lẹ́nu àwọn náà máa pèpèpè àwọn náà máa wíwèé kówè bóyá ọ̀sẹ̀ fẹ́ jẹ́ kẹ́rìrò fún nítorí pé kókúkú máa kọ́mọ́ máa ké ọ̀sán kàkúkà lọ kí ni lẹ̀ so àwọn nǹkan tí wọ́n sọ wá ẹni tó ga àwọn eré dààmú pẹ̀lú ẹ̀ àwọn tó sọ wá tán pariwo rẹ̀ ń wá tán pariwo rẹ̀ lẹ́yìn ni làwọn á máa wá bí kárí ni bí àsọgbọ́ ni àti hàn ìní máa jà lọ́dọ̀ àti ọ̀bá ti máa ń pẹ̀ sí. àwọn ọmọ wa àmánà ni wọ́n jẹ́ lọ́dọ̀ wa ó ti bọ́ mọ́rọ̀ lọ́wọ́ ọ̀rẹ́dì ìwọ lọ kà á kún bẹ́ẹ̀ torí tí wọn náà bá múra síra rẹ kò tí ì bọ̀

pé wọ́n mọ̀ nípa ẹ̀sìn wa ẹ̀sìn islam yìí ìmọ̀lẹ̀ wọnú ilé rẹ nù ìmọ̀lẹ̀ bá ti wọnú ilé rẹ pẹ̀lú ògbó ọlọ́run kò jọ kùnkùn láéláé khairukum man ta'allama al-Qur'ana wa 'allama èèyàn kì í wá mọ ìmọ̀ ẹ̀sìn kó náà má lè fi kọ́ lómi torí pé nǹkan kan máa ja ọjẹ́ nù ni pé ah, àmánà kan máa ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n máa kọ́ kọ́ àwọn èèyàn má jẹ́ yóò kú mọ́ ọ́lá má jẹ́ yóò kú mọ́ ọ́lá lónà òfìfì mẹ́lòmí. yàtọ̀ sọ́wọ́n máa lé ayé ó lè pé èmi ni wọ́n mẹ́lẹ́ i'm the expert ẹnìkan má dá mi láwọn tó bá wù mí máa sọ tó bá wù mí máa má sọ ẹni tó bá gbé mẹ́sì pamọ́ dáràn. ànábì sallallahu alaihi wa sallam ó lẹ́nu tó bá gbé ìmọ̀ kan pamọ́ nínú mẹ́sìn ọlọ́run ọba ó fi ìdánu ná yóò fi kó ń dànù tó bá dijọ́ gbé ndàlùkìyàmà. torí ẹ ẹ rí i pé gbogbo ilé táwọn ọmọ tó bá mẹ́sìn tí wọ́n bá wà ilé yẹn ọmọ tòrò gbogbo ṣètọ́ni fẹ́ wọlé ẹnìkan fẹ́ da lérú ọmọ yóò ti fura nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ yẹ ẹja fura nǹkan báyìí báyìí láti ṣàtúnṣe rẹ o ọlọ́mọdé ṣètọ́ni ọ̀rá yìí láàrin wa o àmọ́ ọba ti sí pé ẹnìkan máa ń pa ẹ̀sìn kọ́ wàhálà dénú kọ́lọ̀ ẹlẹ́dàá wa kọ́ má dalẹ̀ ẹnìkan kan wa rú anábìrì sallallahu alayhi wa sallam ó fi hàn wá ǹjẹ́yìn a máa ti torí rẹ̀ jowó ima ke ké lọ́sàn àti lóru yìí máa lo tọ́wà nínú rẹ̀ yìí máa fi ṣèwàhù ìtàkùránì ni ẹ má ṣe yìí máa là ṣe ànábì ni eléyìí ò irú àwọn ẹni tó yẹ ká ẹnì kejì da fi ń ẹbí ọ máa fi ń fa àwọn ẹni tó ṣe pé wọ́n ri rí tọ́lọ́run sá wọ́n fi ń fa àwọn mára àwọn náà máa fi dúró tẹ̀sìn ọlọ́run ọba lójú méjèèjì èèyàn wá rẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀ lèèyàn wá ń jowú rẹ̀ pé à ah, tọ́lọ́run bá lọ ni irun tí ṣe náà máa ṣe. àwọn eléyìí náà làwọn nǹkan tó yẹ wá alukur'an wa ìhà tá a

ṣé láàbì ilé rẹ̀ ń bọ ní àlẹ́ mẹ́sọ́rọ́ wà. sọ eléyìí túmọ̀ sí kókù díẹ̀ káàtó. ọ̀pọ̀ ẹ̀rọ yẹ àwọn ilé wa. kí ni òsán kura ni bẹ́ẹ̀ tá a máa wọ pé èmi ò kúkú kọ́ kí ó kí ṣe sẹ́ẹ̀ mi ọtún ti ka kí ó náà fún sẹ́ka. ọ̀pọ̀ ẹ̀rọ yẹ nínú àwọn mùsùlùmí lónìí ìwọ́n jẹ́ tó ní ga mustaf tó wà lọ́dọ̀ rẹ̀ ó ní í fi ń yẹ àpò ni. ìfi yẹ ẹ̀yìn ibi díngí tó wà nù ọkọ rẹ̀ sínú yóò wá sokọ́ bẹ̀ pé kí wọ́n lè dé òun mọ̀ pé mùsùlùmí lò. àní wọ́n ní kọ́ ọmọ ké kọ́ ọmọ kà. akérèkọ́mọlá kùdìẹ̀kùdìẹ̀ wa ó kù púpọ̀ o nípa kùránì tó lọ ń sọ̀kalẹ̀ kọ́lọ́ ẹlẹ́dàá wa kó tún wá sí kọ́nà wa lọ aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله nínú àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ alukur'an eléyìí tó yẹ kí àwa mùsùlùmí ká máa ṣe eléyìí tí wọ́n máa ṣàfihàn pé à ń kọ́ alukur'an ilé ní àpọ́nlé tó yẹ ká fún alákọ̀ọ́kọ́ òun náà ní pé gbogbo ẹni tí ó bá gbé alukur'an kó ṣe ìmára ẹ má fi ẹ̀gbin ẹ má gbé ẹ̀gbin sára yín kí ẹ fi gbé alukur'an ìdọ̀tí ẹ má fi lo alukur'an ẹni tí ó bá gbé alukur'an kó rí i pé ò sí lára òun hayd kò sí lára òun òun sì ní àlùwàlà kó kan alukur'an alápàlẹ́ kò sí nítorí kéèyàn jẹ́ kó ké láì jẹ́ kó lálùwàlà lópin ìgbà tó o bá ti sínú jánàbà tí ó sì jẹ́ pé nǹkan sùn àbí ẹ̀jẹ̀ bí kọ́kàn kan tí máa ń bẹ lọ́pọlọ rẹ̀ nígbà tí ó bá lálùwàlà kò sí ní tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ó bá fọwọ́ kan alukur'an kò gbọ́dọ̀ fọwọ́ kan o láì jẹ́ kó lálùwàlà nítorí hadith anabi wa sallallahu alayhi wa sallam hadith amr ibn hazm an abihi an panabi sallallahu alayhi wa sallam ó sọ nínú ìwé tó ní kó kọ fún amr ibn hazm wípé wàlẹ́ yamasul qur'an illa tahir pẹ́nìkan ò gbọ́dọ̀ fọwọ́ kan alukur'an àfẹnitọ́ bá mara. ẹnìkan gbọ́dọ̀ fọkàn alukur'an àfẹnitọ́ bá mara ẹni tí bá ń ṣe nígbà tí ó fọkàn alukur'an àmì àpọ́nlé tí rọ lọ́nù bákan náà kọ́ ọ máa ké kọ́ ọ máa kà á a eléyìí ò túmọ̀ sí pé ẹ̀ máa tí ọba lóòótọ́ wàá ké wàá nítorí pé ọlọ́run bá ń fẹ́ ọlọ́run bá ń fẹ́ ó ní ké pẹ̀lú farabalẹ̀ tòfintòfin kíkẹ́ gidi sáwọn ànkẹ́ ànkà bẹ́ẹ̀ ẹ̀rẹ́kẹ́ àyèmákẹ́ àyèmákà hàn ó ń ṣe àfihàn wípé àkàlùkùránì kùnì ọ̀ni wa umirtu an akuna minal muslimin wa an atluwa alqur'an ọlọ́ni ká nàbí sallallahu alaihi wasallam máa sọ wa bí a sì pa mí láṣẹ kí n jọ́kan nínú àwọn mùsùlùmí àti pé atúnpamí láti pé kí n máa kí alukur'an tánàbí sallallahu alaihi wasallam bá rí bẹ́ẹ̀ bó wàá là wà o lè má lè kí gbogbo alukur'an ṣùgbọ́n má pa gbogbo alukur'an tì láìké torí lọ́lọ́ sọ pé faqra'u ma tayassara minhu ẹ máa kí n tó bá rọ̀ lọ́rùn nínú alukur'an ṣùgbọ́n kí n pàṣẹ àtàwọn kí n má kí n kankan a ah, ò burú wàláhì ò burú wàláhì ọ̀yà kó kálukú wa kó òdiwọ̀n kan ní àkùránì tí ọmọ afojoojúmọ́ ayé kà ó lè jẹ́ júzò júzò kan àbí méjì àbí jù bẹ́ẹ̀ lọ tí ó bá jẹ́ júzò ó lè jẹ́ hizbu hizbu kan àbí méjì àbí jù bẹ́ẹ̀ lọ tí gbogbo ẹ̀ tó bá tó apọ̀lùkùrù musu fún ọ tó tiẹ̀ rí ka ṣe ó kéré sí pé ojú ewé ìwé kan àbí méjì àbí mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ. àmọ́ ká pa gbogbo alukurani lápá tán ó burú ó burú jáì nínú àwọn ẹ̀kọ́ tí ń tọ́ka sí pàǹpá alukur'an ilé tá a gbọ́dọ̀ bá lọ́dọ̀ mùsùlùmí olóòní kí gbogbo ẹni tó bá ti kí alukur'an kó bẹ̀rẹ̀ pẹ̀lú sísá di ọlọ́run níbi àbúrò àṣetán ọlọ́ni fẹ́ẹ́dá kọ́rọ́tà alukur'an rẹ̀sáìd bíláhi mina ṣetán rọ̀jìn nígbà tó bá kí alukur'an máa sá di ọlọ́run níbi àbúrò ṣetán ẹni ẹ̀kọ́ a'udhu billahi mina ṣetán rọ̀jìn pẹ̀lú rẹ̀ láti máa bẹ̀rẹ̀ alukur'ani wa tá a bá fẹ́ ké nínú àwọn ẹ̀kọ́ tá a fi gbọ́dọ̀ máa bá alukur'ani ṣe òun náà ní pé tá a bá gbọ́ pé wọ́n ń ké alukur'ani ká gbé ẹnu wa lọ́wọ́ tá a bá gbọ́ pé ń ká alukur'ani ká dákẹ́ jẹ́ ká sí nǹkan tí wọ́n ń ké yun torí pé ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa ni wa idha quri alukur'anu fastami'u lahu wa ansitu la'allakum turhamun tọ́ba ń kí alukur'an ẹ tẹ́tí gbọ́ kẹ́sì dákẹ́jẹ́ kẹ́ẹ̀ lè bá àjẹni tí ọlọ́run ọba yọ kẹ́. nínú àwọn ẹ̀kọ́ eléyìí tá a gbọ́dọ̀ máa ṣe sí alukur'an tó ń túmọ̀ sí káńsì àpọ́lé alukur'an òun náà nípa ẹni tọ́ba mà nínú wa kó fi mẹ́lòmíì ẹni tọ́ba máa ké kọ́pẹ́ lómi máa ké bákan ẹni tó máa ké kó gbìyànjú láti kó àwọn ọmọ ọlọ́mọ náà máa ké máa há sórí kakọ wa kí wọn hà sórí kìí dáwúrú kí wọn sórí gbogbo tó máa bá ti ń kọ kọ máa hà lẹ́ẹ̀kan náà. kò sásìkò fún padà máa wá gbìyànjú àti hànú gbèsè ayé bọ́ máa ń ṣe ń kọ́ máa kéwọn gbogbo tó ń kọ́ máa máa hà lẹ́ẹ̀kan náà. àwọn èèyàn kí wọn máa ké láti kọ́ wọn kí sórí wọn láwọn òfin inú ẹ̀ torí kí káfí àwọn ìtàn tọ́lọ́wọ́n bá tọ́pa fún wa nípa àwọn ẹni ìṣáájú káfí mọ àwọn èèyàn káfí fi hàn wá ike alukur'an kàlẹ́mù lọ ọ̀rọ̀ ọlọ́run alukur'an kìí sí ẹ̀dọ́ lọ ọ̀rọ̀ ọlọ́run wà kàlẹ́mù wàhí sífàtúwà ọ̀rọ̀ ọlọ́run ìròyìn ọlọ́run káfí tún jẹ́ kó yá àwọn èèyàn pé ìmọ̀lẹ́ alukur'an yìí ṣe o tọ́lọ̀ ọba sọ̀kalẹ̀ fún anabi wa Muhammad. sallallahu alayhi wa alihi wa sallam. káfí jẹ́ pé yá àwọn èèyàn àti onímọ̀nù kájẹ́ pé yá àwọn èèyàn ike alukur'an mu'jizatul islam òun náà ní nǹkan dánilágara ti islam. ẹni bá pẹ́ islam kìí sọ̀dọ̀ náà ló ti wá ẹni bá pẹ́ islam kìí sẹ̀ ìlànà alukur'an ni o tíra tó lọ sọ̀kalẹ̀ nu tẹ́ ẹ bá ní rọ́ọ̀ni kìí sì sọ̀rọ̀ lọ àti pé islam kìí sòótọ́ tó lórí tẹlẹmù yín àtẹyìn àtàlẹjànú yín ẹ péjọ ẹ múrò ẹ wá wọn à ní rírú ẹ mú wa kódà kó sì kó àlìjànú ràn yàn lọ́wọ́ èèyàn náà ràn àlìjànú lọ́wọ́. ẹ tó fi yé wọn àyè jẹ́ nǹkan àwọn èèyàn ike alquran ọ̀nà ni siratullahi almustaqim olójú ọ̀nà ọlọ́ọ̀tọ́ làgàrà. ọlọ́ni yā ayyuha ar-rasūlu balligh mā ilayka min rabbik wa in lam taf'al famā ballaghta risālatah. wallahu ya'simuka minan nas. ìrẹ́ ìránṣẹ́ wa ń tá a sọ fọ́mà jíṣẹ́ rẹ̀ fáwọn èèyàn. tó o bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ ajẹ́pọ̀ ọlọ́run. tó o bá ti ṣetán láti jẹ́ ọlọ́run dáàbò bò ọ́ níbi aburú àwọn àwọn àna tá mùsùlùmí tá ọlọ́run ní kánábí o tún máa sọ fún wa pé qul hadhihi sabili ad'u ila Allahi ala basiratin ana wa man ittaba'ani wa subhanallah wa ma ana minal mushrikin. eléyìí lójú ọ̀nà tèmi o èmi ń pèpè lọ sọ́dọ̀ ọlọ́run lórí àmàdájú àmàyéké alukur'an àmàdájú mi lórí alukur'an àmàyéké mi lórí alukur'an bẹ́ẹ̀ náà ni ẹ̀yin rí ẹlẹ́yìí ọlọ́ni wa uhiya ilayya hadha al-Qur'an wa uhiya ilayya hadha al-Qur'an li unzirakum bihi wa man balagha aṣọ al-Qur'an yìí kalẹ̀ fún mi kí n lè bá a máa fi ṣe kìlọ̀ fún yín kó sì tún jẹ́ ìkìlọ̀ fún gbogbo ẹni tó bá gbọ́ lẹ́yìn mi títí di ọjọ́ al bóyá wọn làwọn ẹlòmíín náà ṣe gbá al-Qur'an lẹ́yìn ànábì ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ máa ń parẹ́ ni ẹ̀yin lẹ́jẹ̀ kí wọ́n gbọ́ torí téèyàn bá ti gbọ́ ọkọ̀ sáwà wí má téèyàn bá ti gbọ́ ọkọ̀ sáwì jàre kan tó lè wí má tó bá lọ́la gbẹ̀ndàlùkìyàmà á dúró báyìí á tẹ̀síwájú lọ́jọ́ mi ọlọ́run ẹlẹ́dàá wa kó fi ìmànà àti ìmàlẹ̀ alukur'an kó fi ṣe gbogbo wa láǹfààní ọlọ́run ẹlẹ́dàá wa kó jẹ́ kí alukur'an ẹ̀kọ́ nípa rẹ̀ ìmà nípa rẹ̀ kó rí ìdí múlẹ̀ kó rí ìdí jókòó láwùjọ wa ọlọ́run ẹlẹ́dàá wa kó jẹ́ káwa náà ká nípìn tọ́pọ̀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 وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومشايعهم اللهم يا ربنا قل لنا ولا تقل علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها اولها واخرها ظاهرها وباطنها برحمتك يا ارحم الراحمين اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله